àsìkò ọ̀wọ̀ lọ sí àwọn àyè ọ̀wọ̀ láti lọ ṣe àwọn iṣẹ́ kan tí wọ́n jẹ́ iṣẹ́ ọ̀wọ̀ because of that wọ́n bá fẹ́ kí ẹni tó fẹ́ rìnrìn àjò yìí kó fọ̀wọ̀wọ̀ rẹ̀ ọ̀wọ̀ tí a máa fi wọra wa yìí òun ló bí one of those things ihram. E kì í ṣe ẹni aṣọ lèyìn ó kàn gbé lọ sí haram pàápàá jùlọ haram maka madina ò ní nǹkan kan ṣe pẹ̀lú hajj madina dúró ní tiẹ̀ lọ́tọ̀ ni torí tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ni wípé ẹ má dìgbà dàgbà bẹ́ẹ̀ lọ ṣe ìjọsìn níbì torí wípé ẹ̀sìn ibẹ̀ lọ́lá àyàfi bíi mẹ́ta mọ́ṣáláṣí kaaba tàbí mọ́ṣáláṣí ti òun tàbí ti Jerusalem Masjid al-Aqsa ṣe rí mọ́ṣáláṣí ti kaaba yẹn irun kan téèyàn bá kí ń bẹ̀ wàlẹ́kùn sálàmù tó ó ṣe déédéé hundred thousand irun téèyàn kí ní any other place. don't make mistake Ti ibi téèyàn wà tí ò bá súnmọ́ kaaba tó kéèyàn wá sọ pé ẹ jẹ́ ká kí ní masjid ẹ̀gbẹ́ wa náà don't do that. why? gbàtọ́ náà ń sọ̀rọ̀ masjid ó fi alif àti lam sí i lil'ud. He, he was particular. He made it definite. He never made it indefinite. Kì plan. Min al-masjid al-haram ila al-masjid al Not every mosque. Tí o bá fi máa jẹ́ pé èèyàn máa wọ pé ah ibi tí mo wà o ó jìnnà sí haram. The best thing kó ṣe ni wípé tó bá ti lọ láàárọ̀ ó dé ní alẹ́ or one good way again is this tíyàn bá lọ ní tíyàn ká ṣùbà lọ́hùn àṣùbà máa ń yá bíi four thirty wọ́n á ti ká ṣùbà tíyàn tètè jí lọ ní nǹkan bíi two thirty náfúlà tíyàn bá yàn yàn lọ yẹn ní haram tíyàn bá ti ká ṣùbà tán kó farabalẹ̀ kó ṣe àwọn àdúrà rẹ̀ tó bá ṣe tán tó bá ti mọ̀ ọ́ di five five thirty between àṣùbà and zuhur is almost the longest time so èèyàn wálé tó bá tiẹ̀ fẹ́ sùn ó lè sùn láti six lọ sí bíi ten or eleven kí á tó kí zuhur á máa wọ bíi twelve something ara ìsinmi dáadáa láti fi padà lọ so tá a bá ti lọ fún zuhur in most cases what we do is that àní padà wálé until after Isha but alhamdulillah from what I've gathered ilé tá a máa wà ní Maka ó súnmọ́ haram ọdún uh, just ten minutes just ten minutes mo ní ibi tí a máa wà ní Maka a tó distance wo tí a bá ní kárìn lọ sí haram and walking distance uh, five minutes okay kárọ̀ pé ten minutes that's very okay. <laughs> Eh, èmi fẹ́ ṣe conservative something ten minutes is not always the ways of the agents because most of them ibi tí wọ́n ti ń rówó ibi accommodation àti ticketing ni so wọ́n á gbalẹ̀ sọ́nà tó jìn because it's cheaper but you know one thing tí a fẹ́ jẹ́ kó jẹ́ goal of our going with people is kí wọ́n ríṣẹ́ ṣe pé at very little inconveniences because journey itself is an inconvenience. òjíṣẹ́ náà sallallahu alaihi ní as-safaru qit'atun min al-azab ó ní journey ègégé ni nínú ìyà ọlọ́run ọba oorun tí èèyàn yóò sùn mọ́lé òní lè sùn nọ́málì bó ṣe máa ń ṣe ń lé oúnjẹ gan òní oúnjẹ jẹ bó ṣe máa ń jẹ ń lé ló fi òjíṣẹ́ náà sallallahu alaihi fi sọ yìí pé tí èèyàn bá ti wà nírìn àjò most of those things téèyàn máa ń ṣe ń lé ní ìbádà téèyàn ò rí ṣe ọlọ́run á á ní kọlá dé fún yàn wá tá a bá ti ṣiṣẹ́ tán ká tètè máa sábọ̀ ńlé ló fi jẹ́ pé we made it in such a way that tá a bá ti parí hajj we only have two or three or four days ah uh, twenty second we'll be coming back torí ìyẹn ló máa ń jẹ́ kí feeling hajj yẹn kó ṣì wà lára but when you go there ẹ̀yẹn ti rúpọ̀ mọ́ wọn lọ́hùn gbogbo àwọn ìbàjẹ́ míì náà ó ti di pé yẹn rí tí you know á di pé ibẹ̀ yẹn ń súyàn èyàn fẹ́ máa wálé that feeling pẹ̀lú iman tí wọ́n fẹ́ kéèyàn ní a máa lọlẹ̀ a máa lọlẹ̀ that's why we feel that no tá a bá ti ṣe tá fẹ́ ṣe tán two or three or four days after kálukú two or three days or four days ni ó tó ra ó tó ra àwọn nǹkan shortness tí yẹn bá fẹ́ ṣe ká tètè máa sábọ̀ kí effect yẹn yìí fi wà lọ́kàn let's make very good use of our timings because ṣáà ń wò yí pé bí twenty days la máa lò ó fẹ́ pé tán ẹ kàn gbọ́ nísìnyí pa àti ń bọ̀ àti ń bọ̀ padà ni so because of that don't make mistake pé màá wá ṣe later mm-mm. everything do it at the wrong right time and do it with utmost commitment from all indication, we are going to Medina first. We choose that because tá Lord Medina first bójìṣẹ́ ńlá ṣe ṣe sallallahu alayhi wa sallam a lè rí ṣe bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ ń tẹ̀lé ju wípé ká lọ sí Mecca first lọ. So where we are going to first is Medina. Medina. Medina díẹ̀ ló wà ń bẹ̀ we make sure that every solat kàkì ní mọ́ṣáláṣí òjíṣẹ́ sallallahu alaihi wasallam irun téèyàn kí ní mọ́ṣáláṣí òjíṣẹ́ sallallahu alaihi is equivalent to hundred uh, sorry one thousand solat in any other mosque so kéèyàn try láti kírun bẹ́ẹ̀ then there is another mosque in Medina Masjid Quba the Prophet sallallahu alaihi wasallam said tíyàn bá ṣàlùwàlá láti ilé tó lọ sí masjid Quba tó lọ yan nafla at least raka méjì wọn á fún ní ládàá umrah you know that's an opportunity two cemeteries ó wà ní Medina tá a gbọ́dọ̀ visit one Baqiya òun súnmọ́ mọ́ṣáláṣí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam most of the companions of the prophet sallallahu alaihi wasallam sallam ibẹ̀ ni wọ́n sin wọ́n sí àti pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn òkú tí wọ́n bá kú sí Madina ibẹ̀ ni wọ́n máa ń sin wọ́n sí kọ́lọ́hún jẹ́ kí wọ́n lè sàn wá náà síbẹ̀ nígbà tí àsìkò bá tó kọ́lọ́hún fún alẹ́ mi kó jẹ́ ká tán síbẹ̀ because opportunity ti tán síbẹ̀ ni wípé wọ́n á sìn yẹn pẹ̀lú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam àdẹni tí ó bá tán sí Madina tí wọ́n bá sin sí Baqiya wọn ò ní délé rè nínú sàárè lè bi that's one of the words the prophet sallallahu alaihi wa said ẹni tí wọ́n dẹ̀ bi léèrè nu sáré èyí tó kù fúyẹ́ kọ́lá kò ṣe ń now and cemetery Uhud àwọn tí wọ́n jagun Uhud ibi tí ṣúwádà yìí á lọ visit bẹ́ẹ̀. there is a big lesson nípa tiwọn yẹn tá a bá débẹ̀ ibi tó jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ní kí wọ́n dúró sí bọ̀tìgbà tí wọ́n rí wípé àwọn tí ń win opportunity to have some booty wọ́n fi bẹ̀ sílẹ̀ ọwọ́ àtẹ̀wọ̀n about seventy memorizers of Quran ni wọ́n lù síbẹ̀ débi pé ibẹ̀ ni eyín òjíṣẹ́ lásán in fact ìgbà tọrọ dojú ẹ̀ what the Prophet sallallahu alaihi wa sallam did was that ó bu ẹ̀pẹ̀ sallallahu ó ní Muhammad ni mí kò sí dáàtú ńbẹ èmi ni ìránṣẹ́ Ọlọ́run ọba kò sí dáàtú ńbẹ so ìyẹ̀pẹ̀ tó bù báyìí ó dé ojú gbogbo wọn after that the Muslims were able to conquer to defeat them but one lesson from there is that gbogbo ìgbà tí mùsùlùmí bá ti kú olójú ọ̀nà tí ọlọ́run ọba ń jíṣẹ́ náà islam pé ká dúró sí ọwọ́ àtẹ̀wá and that is the crisis the muslim ummah is facing now àdúró láàyè wa àyà àpọ́nlé tọ́lọ́run bá fi wá sí akó ń lọ́rọ̀ wa wá dàbí ó ṣe dà yìí the only solution tá a fi lè padà òun náà ni wípé ká padà sí ojú ọ̀nà wa kó lọ́run ó ṣe rọrùn fún wa these are the two places two graveyards and two mosque. Other places, we will go, just go there for historical purpose. There is no ibadah attached to it, like Qiblatain. Tẹ́lẹ̀ ibi ni wọ́n ní Jerusalem, Masjid al-Aqsa, kí Ọlọ́run tó sọ pé kí wọ́n darí wá síbi, sáyìn méjèèjì wà ń bẹ̀. We just go there, ká fi mọ̀ yí pé gbogbo ohun tí wọ́n ń sọ yìí. It's not a folklore, but it's the reality. So let's visit that place and some other places too. But nevertheless, Tabatide Medina. We go to Medina Museum. Bu Street Medina ṣe jẹ́ gan, ìgbà tí òjíṣẹ́ náà sàásìlà ń wọlé kí ló ṣẹlẹ̀ bí tí wọ́n ti kọ́kọ́ gbogbo wọn yẹn is the implement diagram the first Quran copy tó wà around and uh, gbogbo uh, àwọn historical kìíní yẹn uh, we go and watch it first ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ àfún Sayyidina Abubakar radiyallahu anhu gbogbo wọn yẹn uh, we see that. one thing tíyẹn bá ti dé Medina tó ti múra normal dresses náà ni we go straight to the masjid wa masjid bismillah allahumma salli ala muhammad اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك the name of Allah may Allah grant the Prophet sallallahu alaihi wasallam his salutation O Allah forgive me my sins and open the door of your mercies to me very easy gbogbo wa gbọ́dọ̀ yẹn bisimilá wasalaatu wasalaam ala rasulillah. There are other versions, but this is the shortest one. Now, ẹsẹ̀ ọ̀tún là máa ń gbé wọ masjid. Tíyàn bá ti dé masjid, tó yí pé ẹni ilé tá a bá lọ, a gbọ́dọ̀ sálámà sónílé. N tá a fi sálámà sẹ́ni tó nílé ló ní masjid. Allah yóò fa túra ká that's what we do when you do do ká na anywhere in the masjid but ibi kan bẹ tá a try láti yẹ wọn bẹ that is ọgbà ìtumọ̀ rẹ̀ ni ọgbà àlìjánná Ibi kan ṣoṣo tọ́gbà àlìjẹ́nà wà nílé ayé ni torí kíni òjíṣẹ́ náà sàrà sílám ní ibi níbàrí mi sí ibi inú ilé mi ara ọgbà àlìjẹ́nà ni in fact níbàrí yẹn wà lórí fountain mi níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama that's what he said because of that àwọn èèyàn máa ń pọ̀ nbẹ̀ but we do our best to to be there at least once Katuko tó kó Madina make sure as much as possible kéèyàn make sure pé sáfù wájú lèèyàn ń dúró sí tàbí kéèyàn sá súnmọ́ wájú torí ọlá tí ń bẹ ní sáfù wájú àfáàmọ̀ bó ṣe máa ń rúnra rẹ̀ máa <laughs> sáfù yẹn dáadáa then ó necessary tíyẹn bá ti kírun tán tí ó ti wà Madina kó sálámà sójíṣẹ́ náà sallallahu alaihi wasallam the way it's constructed is this there is a space before the place the Prophet sallallahu alaihi wasallam is buried two spaces àwọn ẹ̀gbà wa wá wípé the first one Mahadi ló máa sùn síbẹ̀ náà máa sùn síbẹ̀ létà èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ òjíṣẹ́ náà sàlàyé àṣàlám gan ìgbà tí ànábì Ìsá bá dé àleyhisàlám tó bá wá die naturally ẹ̀gbẹ́ òjíṣẹ́ náà sàlàyé àṣàlám ni wọ́n máa sin sí so two spaces yẹn wà nbẹ after those two spaces there is a bigger one tó ní tíyàn bá ti débẹ̀ àwọn holes wọ́n ṣe holes síbẹ̀ tó tóbi dáadáa ibi tó jíṣẹ́ náà sọlá sùn sí ni tá a bá ti débẹ̀ just as if he were alive and in fact he said al-anbiya ahya fi prophets are alive in their graves offering salat that's what he said but irú òrùn wo ni wọ́n ń kí o kìí ṣe irú ti ayé wa ń bí ìrètí alive wo ni o kìí ṣe irú ti because of that tíyàn bá ti wà ń bẹ̀ èèyàn á dúró ní dúró tọ̀wọ̀ tọ̀wọ̀ gbígbà tíyàn ń rí i sójú báyìí asalaamu alayka ya rasulallah that is the minimum if you speak some Arabic. أديت الأمانة وبلغت الرسالة وجاءت في الله حق جهاد صلى الله عليك you have actually fulfilled the mission the trust you delivered the message and you struggled in the on the part of Allah in the true manner. May the benediction and salutation of Allah be on you. You say it with passion. You know, you know, how will it will you feel when you see the Prophet before you now? Sallallahu Alaihi Wasallam. You know, you are now before him. The minimum is Assalamu alayka ya Rasulullah Sallallahu Then you move a little. Is noble, most noble companion alive is still by his side, even in the dead. That is Abu Bakr Siddiq. You see, Assalamu alayka ya Abu Bakr. Radiallahu ank. You move a little also. The two, you know, the three of them are always together, even alive. Umar, radiallahu anhu, he, he was buried very close to Abu Bakr. Assalamu alayka ya Umar al-Khattab radiallahu anhu. Don't supplicate there. The only thing is to do taslim to them. Then, you know, you are turning your back to the Qibla. The way they were buried is such that you are turning your back to the Qibla. You now face the Qibla. If you have the chance, it's always very rare. It's not easy because of the crowd. Sometimes not to have much crowd there. Just find a place, move, bring two rakah nafla, and supplicate there. Such supplication, mashallah, Allah will accept it. You don't face the grave to supplicate. No. After you have done the taslim, you have thrown your salutation to them, you turn to the Qibla, bring two rakah nafla, and pray. If after you've prayed, you still want to remain in the masjid, you can remain there, it, but it's almost very difficult. So you have to go out and uh, turn around again and enter through Babu Salam or any other Bab if you want to remain in the masjid. Yes. After that, as much as possible, observe your five daily salat inside the Prophet's mosque. Most likely, we are spending four or five days in, in Medina, inshallah. If you can fast all these things we have enumerated down fasting, giving alms, feeding people, doing all that you can also do it in Medina to people. Gifts, prayer, salat al Nabi, and all that. What we do in Prophet Muhammad, much as possible, be in the first row struggle to be close to Imam as much as possible and pray your five daily salat there, your Quran, your salatu ala nabi, subhanallah walhamdulillah wa la ilaha illallah Allah akbar wa la hawla wa la quwwata illa billahi al aliyyil azim. Inshallah, make sure as much as possible when you want to drink, eh, drink Zamzam. Zamzam is there throughout. You get as much as possible. Drink Zamzam. Because the Prophet said, Allah will grant you whatever you want with the drinking of Zamzam. Even if you are hungry and you want to be filled, if you, if you drink Zamzam, you'll be filled up. I is tested and certified. I went to Mecca from Medina to do Umrah. When I got to Medina, it was a big crowd, and I was feeling hungry. To go home and come back is going to be a big problem. So I remember that hadith. I just went to Zamzam. and said, Oh Allah, this is what you said in the, from the mouth of the Prophet. Wasallam. I want to do Umrah. I'm feeling hungry, but this is Zamzam. I can't go out to eat now. I'm drinking Zamzam to be filled up. I drank some, just about three small, small cups. Honestly, after three or four hours when I finished, I have forgotten that I never ate anything. No, it's so anytime you are drinking zamzam don't miss it pray pray very well Bismillah wa salatu wa salam ala Rasulillah. Oh Allah, grant me this, grant me this. Say, pray as much as possible. It's very important. It's very important. We will find time to visit Bakia, that grave. The supplication, because the Prophet wants us to visit grave as much as possible to remind us of hereafter. When you are reminded of hereafter, you prepare for it. How do you prepare for it? To be obedient to the injunctions of Allah subhanahu wa ta'ala and refrain from going against his injunction. That is the important thing about, you know, visiting the grave. That is why the Prophet ﷺ said, visit the grave as much as possible It makes you remember hereafter. We bring when you want to visit the grave or Bakia, we say Assalamu alaikum dara qawmin min al mu'minin wal muslimin. Peace be unto you, the household of believers and Muslims nasallahu lakum nasallahu lakum al-afi lana wa lakum al we ask Allah for ourselves and for you well-being inna bikum lalahiqun definitely we are coming to meet you too. we are coming you have passed you have gone before us we are you can enter bakia and move around. It is now well planned. You see how graveyards are. It's not all the time that they open it for for visitation, but uh, we will get the time when we get there. Then when you live there, you go home. Try as much as possible to have enough rest. Because you know all these are preambles to the real battle. Yes. All these are preamble. Do your ibadat, your recitation of Quran, guide against <clears throat> sinning or doing what Allah doesn't want. Because the Prophet ﷺ said, Haram. Medina is a sanctuary. The trees of Medina must not be cut, nor must the plants uprooted. Whosoever commits sin in Medina, or innovate or accommodate sinner or innovators. May the cause of Allah, the angels, and all people be on such a person. Whatever he puts forward, he or she put forward in good deeds, whether compulsory ones or nawab, Allah will never accept them from him. So it's very important. We have to be very cautious when you go to Medina. Conduct yourself as if though you are seeing the Prophet there. It's very important. That is why people like Imam Malik, rahimullah rahmatawasa, he doesn't, he didn't leave Medina, and he didn't want to go to toilet inside Medina. So what happened? He will move out of Medina, put his left leg outside, his right leg inside, toilet outside Medina, and come back. You know, very not very easy. You know, but the the story of Imam Malik was such that he, he goes to toilet, I think every two two weeks, once in two weeks or so, something like that, because he hardly eat. You know, he eat very sparsely. You know, that is his nature. That's what he was like was busy with uh, ibadat and scholarship. That's Medina. When we are about to, when we are going to leave Medina, that is when our Hajj start. We are going to do tamattu. Tamattu is we want to kill two birds with a stone. In this journey, We will do Umrah and we also do Hajj at the same time. The Prophet ﷺ said, the reward of Umrah is that it, it does not only cleanse you of sinning, it opens the way of wealth to you. That is why he said, Seek for Allah's wealth with Umrah. Allah grant us His wealth. Yes, it's very important. That's why my people in the north, when things are very tight, they say, I want to go and I want to go and open the door. So even if it's all he has is with him is for Umrah, he will run to Kaaba with the key. Yes, most cases that is what they do. We will go to Miqat, that is we are about to go into the sanctuary of Makkah now. We can't go in this dress. It has to be in a special outfit. For men, before you for before you wear the dress, or for women also, before you go into this sanctuary, you have to do some purification. Shave your armpit, shave your pubic hair, cut your nails, shave your armpit, your pubic hair, and nails. If you are used to antimony, do it before then, before you wear your ihram. take a bath. You may do it from, from your house, from your hotel. That is what I will encourage we do. After you have shaved, maybe a day, when we are going to leave Medina, we will tell every one of us. A day before we leave, you shave your armpit, shave your pubic hairs, cut your nails. On that day, perfume your body you know, take your bath in your in your hotel. Wear the ihram for men. The ihram is two pieces of clothing, plain cloth. It could be white, is more preferable. It could be green, any plain cloth. For women, any form of dresses that covers their nude, that body will not be exposed. It's better, the Prophet ﷺ recommend put-on trouser that is booby, that will not allow any part of their body to be exposed. Because the legs of women are part of their nudes. You don't expose your leg. For those of them who cover their faces, when they are in a haram, they mustn't use an attachment They can only cover their face with the head one, pulling it down. Their hands, they put it inside. But us men will do, that's how they will do to shave their armpits, their pubic, cut their nails, perfume themselves before ihram. No romantic affair with your wife, not to talk of any other person. You can't witness a marriage. You can't conduct it. You mustn't be invited to it. You mustn't take part in it in any form. You are now to en- about to enter into a state of sanctity because you are going into the sanctuary of, Medi- of Mecca. For those of us who are coming from Mecca now, our place of entrance into the sanctuary of Mecca, you know, when we sanctify our body by wearing this ihram, no pants. No fight. méjì yẹn ni mo rà mo wá gé sí mo wá pakọ́ ló fi jẹ́ púpọ̀ báyìí <laughs> I know he's wondering <laughs> so this is for men for women there are normal normal dresses that protect their aura. After you wear this, you are not yet a muhrim, but you have worn your dress of ihram. When we now go to our miqat, that is the place, entrance place, where we go into, entrance place to the sanctity, sanctuary of Mecca, that is miqat. That is called miqat, the place from where you change your form to be in a state of sanctity because you want to enter into the sanctuary of Makkah. That is Zul Hilaifa. There is a big masjid there. We perform ablution. If you don't have ablution from home, go to that masjid, offer two rakah nafla. But if it is time of salat, you pray the composite salat there. If it is zuhur, we combine two. We shorten them, shorten the zuhur and asri because we are now travelers. And uh, immediately we finish Zuhr, we now observe Asri, Jama'u Taqdim. The after finish, you face Qibla. You say, لبيك لعمرة لبيك لا هم لبيك إن wa-ni'mata." لك والملك لا شريك لك اللهم هذه عمرة لك لا رياء فيها ولا سمعة اللهم محلي حيثما أبستني That is, oh Allah, this is my umrah I want to do. I'm not showing off with it, nor is it here off. As I'm entering into this umrah, if I, if I have any cause to remove this because of one thing or the other, that is the handle. But it's the promise. Because if you don't do that, if anything happens and you are not able to continue, you must finish it up and come for another Umrah again. But if you put that condition, if anything happens, God forbid, you know, That's the end. You don't need to pay it. That is it. Inshallah, Allah will make it easy. When you say labayk al-umrah, labayk al-umrah, labayk, you are now a muhrim. You mustn't use perfume on your body again. You mustn't cut your nails. You mustn't remove any hair of your body. You mustn't hold your wife with lust. You know, there are two is that I mean sometimes maybe you want to draw her, you can draw her, you can take her and all that. But not lustfully. You know, you must be doing everything with the consciousness that Allah is watching you, He hears what you say, He sees what you do, and He knows what you are conceiving in your mind. Because of that, you should be full of that proclamation. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمتك لك والملك لا شريك لك لبيك إله الحق لبيك ذا المعارج لبيك ذا الفوادل لبيك وسعديت فالخير كله بيديك لا إله إلا الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Now when you are the Prophet الله ﷺ said the best Hajj is the one you shout the Labaik much and you slaughter as much rams as possible. That is the best Hajj. So anywhere you have, labaik Allahumma labaik, labaik, so much so that if anyone dies in that ihram, the Prophet ﷺ say, don't remove it from him. Bury him like that. In the day of Qiyamah, he will wake up saying, labaik Allahumma labaik. that is how they will identify them, that these are the people who die in ihram. In fact, when they are burying them, they mustn't cover their head. Because when you are in ihram and you are already dressed like this, you mustn't use it to cover your head in any way. You have to move, open your head, make things open, and uh, all that. It's very important. Very important. That is the state would be until we are about to enter Makkah. When we are about to enter Makkah, we will stop and take bath, not with scented soap or soap at all. We just pour water on our body to freshen up. The Prophet ﷺ used to do that. Whenever he wants, he wanted to enter Mecca, he will take a bath in a particular place. Inshallah, we get to the a mosque close to that place. We stop labaik aram labaik when we are about to enter haram of uh, Mecca. When we see the haram of Makkah like this, we stop. We go to our accommodation to know where we are going to be lodged. We keep our things there and we go to Harbor Street. You know, normally when you go to any mosque, we said earlier that you offer Turaka Nafla. But as a pilgrim or someone who is doing Umrah, you when you see Kaaba, just enter as we said with your right leg. Bismillah, Allahumma salli ala Muhammad, Allahumma ghfirli dhunubi waftali abwab rahmatik. You enter with your right leg. When you see Kaaba for the first time, you say Allahumma anta salam wa minka salam. Tabarakta ya dhal jalal wal ikram. Any supplication you have, please make it. It's very important. You don't do any nafla, you proceed straight to where Hajar al Aswad is. It's marked, they marked it. You see green light, it's marked just for you to see, the, to know where it is. It is. You face it. If you can get to it and kiss it, fine. The crowd may not make that easy. Don't struggle to do that. If you can't do that, you can stretch your hand to touch it and kiss it, you can do that. That also may be very difficult. So the least, the least you can do, or the best, is just to look at it from the from afar and say, Bismillah Allahu Akbar. Don't kiss it. You only kiss it if you are able to touch it or if you are able to clo come closer to it. If, other than that, you just point to it, Bismillah Allahu Akbar when as men when you are about to do tawaf as you are entering kaaba you expose your right hand shoulder you put your ihram here like this first three circumambulation you joke is recommended the prophet sallallahu says if you want to supplicate do salat for the prophet sallallahu at least do ten. Then do subhanallah, alhamdulillah, wa la ilaha illallah, Allah akbar, wa la hawla wa la quwwata illa billahi al-ali al-azim. Do ten. Anything you say after that, Allah will accept it. So when you do that, anything you have come from Nigeria for, is it money? Is it uh, children? Maybe wife? House? Anything? Just before Allah and do your supplication. Subhanallah, alhamdulillah, wa la ilaha illallah, Allah akbar, wa la hawla wa la quwwata illa billah ila alila. First three, you do like this. First three. Third one, when you are about to enter the fourth one, you walk normally. But in each of the circumambulation, when you get to the place of Hajar al-Aswad, you Bismillah Allah Akbar, and you continue. Do that seven times. Prophet ﷺ said, Hajar al Aswad is directly from Jannah. It became black because of the sins of mankind. On the day of judgment, Allah will put mouth on it and eyes. It will speak for those who pass by it in Umrah or Hajj or in Tawaf that, O oh Allah, these people have a right. The companion asked, Right for Jannah? The Prophet said, Yes. So After the seventh, after the seventh circumambulation like that, you now come to Zamzam. You will be a bit weak Take Zamzam, drink Zamzam, pray, drink Zamzam as much as possible. Pour some on your head. That's what the Prophet used to do. For women, you don't need to open your hijab. No, pour it on top like that. After you've done that, you now come to suffer. That is a, road that links to suffer. You climb suffer in a way that will make you see Kaaba, face Kaaba. You start. Abdahu bima bada Allahu wa rasuluhu bi. I'm starting with what Allah and His Prophet started with. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يتوف بهما ومن تتوى خيرا fa inna allaha shakirun alim it is ayah of quran it's better he said that i'm starting with what allah and his prophet has started with this is the meaning of the ayah we face the qibla allahu akbar allahu akbar allahu akbar لا إله إلا الله الله أكبر لا إله إلا الله وحده أنجز وحده ونصر عبده وأهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل محمد you do salat for the prophet supplicate anything, anything you want and anything somebody, some people must have asked you to pray for them you supplicate after that you repeat it again la ilaha illallah وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وحده ونصر عبده وأهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد You supplicate again. You pray. You do it the third time again. You do it salat for the Prophet. Then you supplicate again. Then you move to Marwa. When you get to the green light, that is where our mother Hajara rush, run. You you speed up to the next green door. When you get to this one, you pause again and you walk normally. when you get to Marwa, just the way you did in Safa, by trying to locate where Kaaba is, that is difficult. Because of the construction, you will not be able to see Kaaba, but you'll be able to see the direction. Just as you did on, on Safa, you do it also in, uh, in Marwa. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وأهزم الأحزاب وحده لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد You pray. You do it again, you supplicate. You do it again, you supplicate. That is one. Go to Safa again, that is two. Come to Marwa again, that is three. Safa again, that is four. Marwa again, that is five. Safa again, that is six. Marwa again, that is seven. That is the last. That is the only way there is no shortcut. You know, if it is Tawaf, When you come closer to Kaaba, you reduce the circumference. You will be able to finish on time. When we went for Umrah, that was easy, easy, easy. As tough as we thought we would find it, Allah made it so easy. We finished our Tawaf within, within 30 minutes. But Safa, is no shortcut. Whether you do it on the ground, on the, in the middle, or on top, it is the same height, same length. There is no shortcut there. So that is why you take some little time. But when you, and that one was in Ramadan. You know, that is why the Rahama of Islam. Islam say that if you know that you will not be able to cope, just find water and drink and eat your food. Leave that fasting till another day. Aha. <laughs> but if you can do it, fine. That is why Umrah in Ramadan will have the reward of Hajj with the Prophet. That is what he said. So when you do the seventh one, women, we will barb our head. We will not uh, shave it because we want to leave the shaving till Hajj period. As for sisters, when they get to their to their uh, hostel, you know, they will just catch everything up like this and uh, chip it. just like uh, their husband can do it for them or they can do it among themselves. But a woman who is menstruating will not do tawaf, will not do all this. She will wait until, you know, she's able to, she's clean, but she is still in the state of ihram. She will observe all abstinence, abstinences, just like someone who is, in, who is a muhrim. The only thing that she won't be able to do the tawaf but she's still in ihram. You understand that? Yes. That is the end of Umrah. We will now wait until the eighth day when we prepare for Hajj. But before then, we make sure all our salat we do it in haram and uh, you do you recite quran as much as possible you offer nawafil you do a lot of dhikr and all that and observe sobriety, serenity, and uh, you know closeness to Allah in ever, everything you do. You do sadaqat, all that. For doing umrah in the month of Hajj, you will slaughter a ram. A ram. So, any person going for Hajj will slaughter at least one ram compulsorily. If you want to do Udhiyah again, Ilayah, that will be two. If he is doing it at home, fine. But that of uh, tamattu, doing umrah in the month of Ramadan, uh, uh Hajj, you have to slaughter a ram. Uh, that is it. Uh, you slaughter a ram and uh, distribute it to them in, uh, in Mecca. If you are not able to do that, you do fast, three fastings when you are in Hajj. When you come back, you do seven. Allah says, Tilka asharatun kamila. Uh, that is that makes it ten as uh, fasting or slaughtering of grace, showing thanks to Allah Subhanahu wa Taala who has given you double opportunity, opportunity to do umrah and hajj at the same time. That is stage one, umrah for tamattu, inshallah. loss. No, the only that they said is that that is wearable. Tó lápá tó níbi tá a tara bọ̀ mean but you can sew it like this. This is join join. Uh, uh, mm. Any question? ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ah, ẹni gbígbé court àwa tí èmi tí mo fẹ́ bá kíní lọ next part ni mo fẹ́ bá lọ wọ́n ní a máa gba from Lagos to Dubai so wọ́n ní a máa gbé mi kọ́ tiwa láti Dubai so wọ́n ní bẹ̀rẹ̀ ẹ bá ti gbé mi kọ́ láti bẹ̀rẹ̀ a máa lọ sí Maka street ni but èmi fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé a jẹ́ pé wọ́n dẹ̀ la máa gbéra ń jọ Friday gbogbo àwọn kíní tó yẹ kí a ṣe ẹ ti gé àwọn fẹ́tọ̀rọ̀ tí tó yẹ ká ṣe ṣé a ti ṣe ń lé ni okay wàá ṣe gbogbo yẹn lé wàá ṣe gbogbo yẹn lé okay àdúrà tó bá wá dé tó bá wá dé dúdú rẹ naam wàá wẹ̀ wàá wọ ìyẹn kan wọ hiram yẹn okay o ti yẹ kí mọ́rìmù ó ṣe wàá kó aró fún so that wàá máa ṣe tẹ́lbíyà Okay. títí tí wàá fi dé maka so tó bá ti dé maka gbogbo ń tà sọ ilẹ̀ máa ṣe. Uh, one good thing about talbiyah position of The Prophet Sallallahu said, when a pilgrim or a, a mu'tamir say, لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك الحمد والنعمة لك والملك لا شريك لك the ground by is or our right we pick it we pick it and it will go around the surface of the heart and come together you know, with what the pilgrim is saying. So as you are saying it, everything around you, all over the world, to your right, are also saying it to you. Witnessing what you are saying. That is one of the great rewards. That is why Prophet ﷺ said, if you do your Hajj the way it should be done, you don't have any reward in this world. The only reward you have is Jannah. May Allah is Jannah. ẹlẹ́ẹ̀kejì ni pé program tí àwọn tí àwọn jàmáà wa ṣe kọ́lọ̀ kó tún gbogbo wa ṣe wọ́n fún wa ní obìnrin lẹ́gbẹ̀ẹ́ bóun ni yóò ṣe ṣe nígbà tí wọ́n bá ti wọ aṣọ yàrá. wọ́n fún yín lóbìnrin. bẹ́ẹ̀ ni. kí ni wọ́n kílẹ̀ bá fún obìnrin ṣe no gẹ́gẹ́ bí. Eh, wọ́n ti sopọ̀ mọ́ visa rẹ̀. bẹ́ẹ̀ni. kéèyàn kéèyàn bá wọn kọ́ torí téèyàn ò bá bá wọn jà lórí ẹ̀ kó bá wọn kọ́ wọn ní dáwọ́ rẹ̀ dúró authority lọ́hùn ò gbọ́dọ̀ mọ̀. àwọn náà sọ bẹ́ẹ̀ fún wa. tí wọ́n bá gbọ́ tí wọ́n bá mọ̀ wàhálà ló máa dà fún agent yẹn in fact wọ́n lè seize the license because wọ́n ṣe false testimony wọ́n gbọ́dọ̀ show affidavit níbi visa wípé ọkọ rẹ̀ ni lágbájá tàbí ẹ̀gbọ́n rẹ̀ ni tàbí àbúrò rẹ̀ ni kí wọ́n tó fún visa that's what they do that's what they do I'm going with one of my wives I have to swear an affidavit that she's my wife before they give the visa. my one day saw it, and said, okay, this is the husband. Yes. Because they put everything together You know, such that maybe when we get to Makkah or Medina, I mean, if there is possibility, opportunity, we put them in the same room. If you uh, another woman is declared as your wife and uh, you are put in the same room, wh what do you think will happen? It's a disaster. And for Hajj, it became a big problem between myself and uh, Abdul Latif Abdulaziz of Abdulaziz Foundation. No, Abdulatif Abdulaziz Latson of Abdulaziz Foundation. They put they put a woman for each and every one of us as the as the mahram. When we got to Mecca, we have finished our umrah. These ladies are So we can't leave Mecca. I said, look, I want to leave Mecca. I finished if you don't get out of Saudi Arabia and I get to Kaaba before you to circum circumambulate, I will curse you in my in my tawaf. So you better let us go together now. That's when she just hasten up and we have to come back to Nigeria together. That's what these agents do. You have to be very firm on it. If you are not firm, they will just put another person's wife uh, on your name that you are the companion of another person's wife. That's what they do agents, they, eh, they don't fear Allah in what they do. You know, that's why my brother say he's not an agent to oh, an operator. <laughs> láti ṣòdodo pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. èyí tí wọ́n sọ fún abẹ́ pé wọ́n ní wíwọ́ wọ́n fún àwọn obìnrin yẹn. bẹ́ẹ̀ni. pẹ̀tọ̀ kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé láì ṣe wípé wọ́n fi wá tì wọ́n ìjọba Saudi ò lè gbà wọ́n láyè àwọn sọ̀rọ̀ ọkọ wọ́n ní wíwọlé tí àwọn fi wá ti àwọn yẹn nínú plane lásán ló ti má. ẹ ṣe Islam gbanú plane gan-an. ọkọdà <laughs> now ẹlẹ́kẹta ẹni tí a bá fẹ́ ṣe tí a bá fẹ́ mu zamzam kéèkì yóò ṣe yóò ṣe àdúrà. bẹ́ẹ̀ni eti get me. kí n yà bẹ́lọ̀n dáadáa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o màtí ìbá ti fẹ́ mú kọ́yọ̀ máa ṣàdúrà dáadáa kí n sọ máa ṣàdúrà dáadáa torí tó jìṣẹ́ náà sọ́lá sọ ni pé máa wù zamzam lè máa ṣorí bàlà gbogbo ní tíyẹn bá mu zamzam fún ọlọ́run ó fún yàn that's why uh, imam suyuti ọlọ́run rahimahullah ọlọ́run mu zamzam ìwọ ọlọ́run ọba fún mi ní ìmọ̀ hadith bíi ti ibn hajar fún mi ní payà ọlọ́run ọba bíi tààfà mi jẹ́ kí n gbọ́ fíkìwù yìí bíi ti ibn mulqin ọha one hundred thousand hadith na so àwọn <laughs> gbé nínú sọ yìí pé tóun ìbá ṣe mọ̀ jìtẹ́ kí lóun bá jẹ́ <laughs> so ká má fi zamzam mímu ká má fi ṣeré ká má mú dáadáa ká mú pẹ́ńdú ká dẹ̀ má fi bẹ́lọ́ǹgù it's very important. Eh. mo fẹ́ bá wọn béèrè wípé ẹni tí ò lè ka gbogbo àwọn àdúrà tí àbí àwọn àtikárò tí fi kọ́ aláìpẹ́ yìí wo ni kò ṣe ṣe. èwo ń bẹ. àwọn èyí tí a ṣe ní sọfà àti márùwà bó ṣe gùn eh, bó ni o ṣe ṣe. the best thing kó kọ́ kọ́ máa practice ẹ̀ lè ìsìn kó tó di kó tó dìgbà náà n tí a ṣe pẹ̀lú àwọn tá a jọ lọ ni wípé bá ń ṣe ń pè é à ń pè sí wọn lẹ́nu olúkálukú but èyí wọ́n máa ń slow ṣẹ́ why because táwọn yòókù ò bá ti ṣe tán ìwọ náà ò lè túlẹ̀ but tólúkálukú bá ti lè ṣe tiẹ̀ pàápàá àkànṣọ ni ibi báyìí láti lọ dúró ẹlọ ẹjẹ àpàdé mi báyìí olúkálukú ó ti ṣe pàápàá tiẹ̀ yóò ti yóò ti yóò ti débi tó yẹ kó dé na na. ọlọ́run kò bá san lẹ́sàn rí <laughs> ọlọ́run kò jẹ́ ká rí pẹ́ dánilẹ́kọ̀ọ́ tí mo tọ́ lẹ́yìn o fún nígbà tí mò ń ronú ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló lu ájì tí ò ní ájì astafula lazim. no no òdodo nìyẹn. tó pé ogbó tí. torí ń tọ́ yẹ kéèyàn kọ́kọ́ ṣe ni pé kọ́ gbọ́n tó fẹ́ lọ ṣe yé dáadáa kó tó lọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn lọ náà ni kò dẹ̀ yẹ kó bẹ́ẹ̀ kò sí ní tọ́gbà náwó ìnára ìnáàsìkò bí iṣẹ́ ajé gbogbo àwọn nǹkan yòókù ó ṣe é dọ́gbọ́n sí bọ̀dí iṣẹ́ ajé ò ṣe é dọ́gbọ́n sí ṣé sàfà lèyìn ó dọ́gbọ́n sí ni àbí mọ́rọ́ lèyìn ó dọ́gbọ́n sí àbí mùnà lílọ àbáràfà àbí mùsùlùmífà èwo ló ṣe é dọ́gbọ́n sí mẹ́ kò ṣe é dọ́gbọ́n sí àbókò jíjù. ẹ tó ní gbọ́n tẹ́ ẹ fẹ́ kà lárúbáwá yìí ẹni tí ò mọ fati aka tí ọmọ gáràjì tó tẹ̀ lọ sí hajj. kò tí ì tó hajj. so ǹjẹ́ àwọn ìwé kan wá wà fún àwọn tó ṣe pé wọn àti ẹ̀ lè kà ní lábáwá tí wọ́n lè tó lè ká ìwọ̀n. ọwà ọwà tí wọn transliteration tó jẹ́ pé wọ́n máa kà á wọ́n máa kà á kásẹ̀tì wà tó jẹ́ pé wọ́n máa gbọ́ sétí wọ́n máa tẹ̀lé. ẹlẹ́kejì pẹ́sìtàn mi ni pé gẹ́gẹ́ bíi afáwa ṣègè rẹ̀ ǹjẹ́ àwa tá a fẹ́ gba mọ̀dínà náà lọ àwọn ní fitrọ àwa náà lè ṣe láti ilé àbí. ẹ lè ṣe láti ilé in fact máa ṣe lọ́la báyà ìjì wednesday ká tó lọ so gbogbo shavings èyàn ti ṣe lẹ̀ uh, yọkẹ̀ kú kéèyàn wẹ̀ kéèyàn wọṣọ kéèyàn dẹ̀. sàwọn lè kọ̀rọ̀ sí wa ẹjọ́ ń fẹ́ bèèrè ni gẹ́gẹ́ bí challenge tẹ ní ẹni ńgbà tán àtàṣe obìnrin mọ́ yín. bẹ́ẹ̀ni. so ẹjọ́ irú ẹ̀kọ́ wo lẹ lè kàn dáyàn briefly ẹni tó bá fẹ́ lọ pẹ̀lú ìyàwó ẹ̀ nítorí pé ṣe mọ̀. kọ́ má di pé wọ́n ń separate wọn. no not pé kọ́ má separate wọn bóyá tó bá ń slow kó má di èèyàn máa. tí èèyàn bá ti mú ìyàwó lọ sùúrù sùúrù tó lágbára. ọ̀tí ọmọ pẹ́ sọ pé téèyàn bá ń mìsà àwọn iṣẹ́ kan ó mì pé èyí tó máa padà wá ní. rárá bí pin fa ìkara wọn àtẹ̀lé lèèyàn máa ṣe iná bó ṣiṣẹ́ lásán lásán láti ṣe ṣe pa ìyàwó rẹ̀ náà nìyẹn. ok ìgbà tí wọ́n débì kan Aisha bẹ̀rẹ̀ sí sunkún wọ́n ní kí ló dé ó ní mo rí nǹkan oṣù mi òjíṣẹ́ náà islam ní ìyẹn ṣe kìí ṣàbùkù àdámọ́ ni tọ́lọ́wọ́n bá dá mọ́ obìnrin gbogbo ohun tí ó yẹ kí alálàájì ò ṣe ìwọ náà ó ṣe ọ̀kan ní ṣe tàwa fún àti sáàyò so ìgbà tí wọ́n wá ṣe ájì tán <laughs> ló bá tún bẹ̀rẹ̀ sí sunkún kí ló dé ó láwọn èèyàn máa lọ pẹ̀lú ládá méjì èmi ó wà máa pẹ̀lú ládá kan ṣé wọn pé hajj nìkan ló ṣe kò tí ì ṣe ọmúra ní òjíṣẹ́ náà sọ pé kí bírọ̀dà ẹ̀ kó gbé pọ̀n lọ sí tẹ̀nìhìm kó jáde kúrò nínú haram kó lọ sí hìlì kó wá gbé ìrààmù wọlé láti fi ṣe umra míì lẹ́yìn hajj kó náà fi gbalada méjì so téèyàn bá ti móbìnrin lọ àyídá ìyá èèyàn ìyàwó èèyàn tàbá àbúrò tàbí ẹ̀gbọ́n èèyàn máa lulẹ̀ dáadáa ni ẹ̀kọ́ yẹn kí ọlọ́dọ̀ bàbá ìbejì tó dúró lọ́kàn yẹn tó jókòó yẹn àti ọdún ẹ̀yà ẹ̀yà ẹ̀yà mùsùlùmù ni dada. ẹ̀yà mùsùlùmù dada. ó ti di ó ti di sùúrù ó ti di pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn èmi náà mú ìyàwó tèmi náà lọ́kọ́ làwọn ọba kó ṣe nírọ̀rùn ni tòtòrí last year obìnrin méjì ni mo kó dání ìyàwó mi ọmọ mi so kò sí èèyàn fẹ́ sí torobìnrin tó bá ti lọ́ọ́ bá wọn rìnrìn àjò come back it come down to their level ìkejì ni pé wọ́n ń sọ bàtà téèyàn lè wọ̀. bàtà téèyàn wọ̀ kó má kọjá kókósẹ̀ bẹ́ẹ̀ ni kó má kó jẹ́ bíi slippert tó ṣe é tẹsẹ̀ ṣe both fún ọkùnrin àti obìnrin. bẹ́ẹ̀ ni tó dẹ̀ máa light the lighter the better because of the crowd and everything ó lè fẹ́ nira tí nǹkan bá kan bá lọ wúwo jù blue ni tí nǹkan bá lọ wúwo jù kó lè má rọrùn so you, you have to be as light as possible very light. Now. Mm. Now. ẹnu àwọn. a lè lo umbrella a lè lo aago a lè lo bẹ́ẹ̀tì láti fi so ìhram wa a lè lo glasses yes a lè lo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Jazakumullahu khair. Ọlọ́run àti sanyẹ́lẹ̀ sanyẹ́lẹ̀ nínú àwọn lecture tí nínú àwọn tẹ́ bá wa sọ ní ẹ̀kan ẹni pé tí a bá ti wọ a ti wọ kaaba ká ṣe asalatu fanaba muhammad ká dẹ̀ ṣe àwọn subahánàtì kan mo ní sí gàkí nìyẹn bẹ́ẹ̀ ṣe ṣe ń láti ṣe bẹ́ẹ̀. ok àtúntò ní àbá ti wọ kaaba báyìí. wa salatu wa salam ala rasulillah ala maghfirli dhunubi wa ftali wa baba rahmatik ẹ ṣe ọ̀tún lẹ́yìn ó gbé wọ masjid tí a bá ti rí kàábà báyìí aláwọ̀ anta salam wa minka salam tabarakta ya dha jalali wal ikram èyàn lè ṣe ní àdúrà tí wọ́n bá ṣe gbàtí yẹn wọ́n bá wá ṣe tawaf téèyàn bá lè dé ajral aswad kó kíìsẹ̀ fàáyì tí ò bá lè kíìsẹ̀ kó fọ́ fàáyì gbogbo wọn yẹn ó máa difficult torí kan so the next àwọn aláìmọ̀ kan wọ́n máa struggle wọ́n tira wọn don't do all that ka ya aji ka bisimilah yàwọn ara ma first three gbogbo àdúrà tí yàn bá ṣe yàn máa ṣe gbogbo n tó bá mọ. ó lè máa ṣe rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in lè máa ṣe òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam قل الله أحد بالفلق قل رب الناس ó ní súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ní téèyàn fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba tó tó kò dẹ̀ sí ní fi ń wá ìṣọ́rí lọ́dọ̀ ọlọ́run ọba tó tó súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí so shortcut kan ni mo ń try láti give me so aka bisimilahi rahman rahim kúlọ̀ ọlọ́run kúlọ̀ ọlọ́run fẹlẹ̀ kúlọ̀ ọlọ́run fẹlẹ̀ nas tó bá ti kà tán báyìí wọ́n ọlọ́run ọba òjíṣẹ́ náà àṣọlá ń sọ yìí pé àwọn súrà mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí téyàn ò lè fi tọrọ lọ́dọ̀ rẹ̀ kò dẹ̀ sí aburú téyàn ò lè fi wáṣọ lórí ẹ̀ gbogbo oore ayé àti tọ̀run ṣílẹ̀kùnrẹ́rẹ́ fún mi ṣílẹ̀kùnrẹ́rẹ́ fáwọn òbí mi àwọn ọmọ mi àwọn ará ilé wa àwọn ọ̀rẹ́ àwọn ẹbí àwọn ará gbogbo aburú ti ayé àti tíjọ́ gbẹ̀ǹdà kìámà yàwá yà ọba náà àti iná fi all that. tó bá ti dé hangu téèyàn máa fi dé kéèyàn tó dé bi Hajar al-Aswad yẹn wá sí Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati igun kan tó débẹ̀ tó o bá lè fọwọ́ fine because the Prophet sallallahu alaihi wa said ó ní fífọwọ́ kàn ó máa ń fọ ẹ̀ṣẹ̀ mọ́ lára ni ṣùgbọ́n tó o bá lè fọwọ́ kàn torí ìyẹn máa pọ̀ mbẹ́yẹn náà mọ́tì ìyẹn ò ní ìdí kéèyàn point sí tó o bá kàn dìde áńgù yẹn wàá bẹ̀rẹ̀ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar that's all tí wàá tún fi dé hajjira lásìkò padà because a rí nínú àwọn ẹni tó ti kọjá tó jẹ́ pé pariwo ẹ̀ sókè ni ìwọ ọlọ́run ọba nǹkan bá ṣe gẹ́gẹ́ bí arákùnrin kan tó wá láti Yemen ó gbé ìyá rẹ̀ pọ̀n wá ṣe tàwáàfù ni náà ó gbé pọ̀n láti ṣe tàwáàfù torí ìyá yẹn ti darúgbó ó gbé láyé Sayyidina Abdullahi ibn Umar ó wá ń sọ yí pé bí mo bá tiẹ̀ jẹ́ ọ̀gùn fún un lẹ́nìí òun náà ti jẹ́ nǹkan ọ̀gùn fún mi sẹ́yìn ọba bá ní ṣàánú ìyá mi ṣàánú èmi náà ìgbà tó wá ṣe gbogbo ẹ̀ tán ó wá lọ béèrè lọ́wọ́ àkànná àwọn sàbẹ̀ pé ṣé ìgbìyànjú bí mo ṣe ṣe sí ìyá mi ṣé mo ti san ẹ̀san ìyá lórí ọmọ gbígbin ẹ̀kan nígbà tó fẹ́ bí ẹ gbígbin ìjẹrora yẹn èyí tó ṣe yìí ò tí ì pé ìyá nìyẹn ọmọ jẹ láíláí <laughs> so so ó ń sọ ọ̀rọ̀ yẹn sókè tí ìbá ṣe pé èèyàn lè sọ sókè ni a kò ní lè sọ sókè báyìí so èèyàn lè sọ sókè èèyàn lè bó bá ṣe káyìn rárá mọ́ ni <laughs> ó mọ́ra last year obìnrin kan wá síwájú ká wà. <laughs> <laughs> ó ní mo dé mo dé ọlọ́run mo ti dé mo ti dé owó wìtìwìtì owó lọ́tù owó lọ́sì mo fàyà gbá mo fàyà gbá mo tẹ́rí sí <laughs> bóyá mo ti ọmọ fún àwọn ọmọlé ó gbọ́ Yorùbá mẹ́rin ọ̀rọ̀ lọ́wọ́ ó ní mo ti dé <laughs> owó owó owó wìtìwìtì owó lọ́tù owó lọ́tù owó lọ́sì. <laughs> kí ló kan lọ́wọ́ máa ń bẹ̀ kí ló kan tó ń dùn <laughs> tó ń dùn nìyẹn eh. okay let me give an instance ọmọbìnrin kan ti ó ti lọ́kọ lẹ́ẹ̀mejì torí pé kò bímọ àwọn kan yẹn wọ́n ti wọ́n ti lè dànù ọkọ ẹlẹ́ẹ̀kẹta ló wà lọ́dọ̀ rẹ̀ ó wá rán ọ̀kan nínú àwọn ẹni tá a mọ̀ tó o bá dàn bá sọ fún un mo tún ti lọ lé ọkọ ẹ̀kẹta kí ni mo fẹ́ ṣe sí i kó gbàdúrà mi ọ but kò sọ kò sọ fún yẹn lẹ́nu ó fún un ní lẹ́tà ní onítọ́bàdàn oníkọ́bùn jù sọ̀hún ìyẹn wá ṣe tán lọ́wọ́ ń béèrè lọ́wọ́ mi mo ní kó o tó ṣe ni ò bá ti béèrè bídí àlọ́ ṣe yìí oníkọ́lọ́wọ́ dáríjọ ìgbà tó máa bí mo bí mẹ́ta sáwọn kébi tó fọlọ́wọ́ bá sí nìyẹn ẹ̀ so ní tó ṣe yẹn ò dáa you know <laughs> kò gbọ́ yé <laughs> tó bá rán yẹn lásán gan tí wọ́n bá bá jíṣẹ́ èzè because anybody ní wọ́n ṣàdúrà fún wa o ó pàtàkì eh. àwọn òbí àwọn ọmọ àwọn ìyàwó àwọn ẹbí. ọ̀tọ̀ súnà nítorí ni pé lágbájá ọlọ́run ọba ó bẹ̀ mí sí ẹ ọmọ bùkátà rà jèmi lọ bá ń bí a bùkátà rẹ̀ torí tíyàn bá ti ń ṣàdúrà fọmọlà kejì òjíṣẹ́ lọ́sọ̀rọ̀sọ́lá ní màláìkà kan ọlọ́run fi tì í wípé màláìkà yẹn a máa sọ pé àmì àti tìẹ náà so ló fi yẹ kí àwọn ṣàdúrà fọmọlà kejì ìbáàjọ ẹ̀yà ọlọ́run bá ń kó sí nínú ọjọ́ kápá mi bá ń kó sí nínú bá yíwá rẹ padà má jẹ́ pa rẹ ká mi something like that. sáwọn àríkùn tó wà bísàntàlá mọ́bọ̀. mo fẹ́ béèrè pé nípa bá ṣe ń wo aṣọ ìrámù. bẹ́ẹ̀ni. ẹ̀mí pé most of us a máa ní companion probably in our hotel rooms. No, we be policing ourselves. Uh, no. Are we going together? Inshallah. You know, we be policing ourselves because in Tasheni, any stage gbogbo ètò à ń ṣe à ń kàn ń ṣe ní formality ká fi mọ tó yẹ ká ṣe pàápàá jùlọ àwọn àdúrà yẹn ká mọ̀ dáadáa lẹ̀ but àìjẹ́bẹ̀ anything tá a bá fẹ́ ṣe ká tó ṣe á kọ́kọ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ bíi ten to thirty minutes náà tá a yanjú ẹ̀ dáadáa àti Mọ́kà o àti Mọ̀dínà o àti Mọ̀nà o Tàràfà o àti Mùsùlùmí o ká fi mọ a ṣe àti ládàá tó wà ń torí ládàá yẹn á jẹ́ kí á tún gbẹ̀yẹn ló ń gbẹ̀rẹ̀ àti pé bójìṣẹ́ náà sàlám ṣe ṣe yẹn á mọ̀ yìí pé bá a bá ṣe bó ṣe ṣe ló máa mú ládàá yẹn wá gbogbo yẹn la máa ṣe. ok mo fẹ́ bèrè ni mi mọ̀ bí ó ti yá jù ń sìn àbí tó bá dìgbà náà lórí pé téèyàn bá fẹ́ wọ ìram ẹ sọ̀rọ̀ ẹ ṣàlàyé pé èèyàn níwọ̀n kankan sábẹ́. bẹ́ẹ̀ni. and èèyàn dẹ̀ lè need assistance ẹnìkejì ẹ̀ pé kó bá òun so dáadáa. lẹ́yìn bẹ́ẹ̀ni. ẹ̀dẹ̀mọ̀ pé ẹ̀ǹsà ẹ̀ ti ṣàlàyé fún wa nípa ìhòòhò wípé ká má máa ṣíra sílẹ̀. bẹ́ẹ̀ni ẹni tí ram kò gbọ́dọ̀ jẹ́ kí dodo wọn hàn throughout tí dodo bá ti expose ara ìhòòhò anything below the knees kò gbọ́dọ̀ ẹ̀wà expose gbogbo thighs and everything ó bo ibi ojúgun títí dé òkè mi gbogbo ìgbà kó make sure they are covered. ok hmm. ẹ ṣeun. inshallah. Naam, operator. Naam. Ìpè ní àwọn tó kú bóyá máa ń pa ẹran iléyá ní ilé. Mm, iléyá. Iléyá nìyẹn. Bẹ́ẹ̀. Tí wọ́n bá ti pa lọ́hùn kó kọ̀m̀pọ́sù pé bóyá ní torí ẹ̀hún tí wọ́n pa lọ́dọọdún ìwọ́n sí. Pa lọ́hùn yẹn. Naam. Ẹran ọ̀pẹ nìyẹn kì í ṣe iléyá. Naam. Ẹran tòmátò. Naam. Ìyẹn wá lè pa tilé iléyá nìyẹn kó fohùn lẹ̀ tàbí kó fowó lẹ̀ kí wọ́n bá pa tí ó bá sí agbára ńkọ́ ṣé kò. náà tí ó bá sí agbára láti pa nílé ṣé kò dì lọ pé bí a. kò dì lọ́wọ́ ni tí wọn bá lágbára láti pa tọ̀hún gánà á gbà àwọn àgbà méje kí ni agbogbo ẹ̀ lẹ́yìn mọ̀ gbogbo tí yẹn bá máa ń lò nílé tẹ́lẹ̀ yóò mú dání bí multivitamins bí antibiotics àbí. Uh, gbogbo ẹ̀yin wọ́n mú dání. bí àwọn yàrá ẹ̀ ní ìlú wa àwọn olóbì tó máa ń rìn ẹ̀ pé ẹ bá dọ̀wọ́ ẹ bá kí ànábì ṣé bóyá kí làkídà Islam lórí. wọn ò gbọ́ yé ni ẹni téèyàn rán wípé bá wá dọ̀hún máa ń ká ànábì sallallahu alaihi wasallam ó lè gbàgbé ó lè má rántí bá a ṣe jókòó ń bí tá a bá ní aláàmú sọ́jà aláàmú Muhammadi wọ́n tàbí màláìka gbé déwájú rẹ̀ báyìí wípé lágbájá ọmọ lágbájá ọ ṣàṣàlátù fún ẹ ẹyọ kan téèyàn ń ṣe yẹn ọlọ́run á wá ṣe mẹ́wàá fúnyàn á fúnyàn lágbèéga mẹ́wàá á yẹ aburú mẹ́wàá á dẹ̀ pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ̀ ó fi jẹ́ pé àṣàlátù lọ́lá gan gbólóhùn pé àlá Muhammadi wọ́n sẹ̀ lé péré téèyàn sọ báyìí màláìka ti gbé lọ síwájú ẹ pé lágbájá ọmọ lágbájá ó ṣàṣàlátù fún ẹ ní bàbá yìí bí màláìka ṣe rẹ́gísítà rẹ̀ yẹn ọlọ́run ọba ṣe mẹ́wàá fún ẹ á pẹ̀ṣẹ̀ mẹ́wàá fún á fún lágbègà mẹ́wàá so kò ní ìdí <laughs> kò ní ìdí kankan tó o bá dáhùn bá ń sálámà sójú ṣe náà àṣàlá ìwọ náà sálámà sí ń bí <laughs> sálámà sí. <laughs> Assalamu alaikum warahmatullahi kọlọ́n yẹ pẹ́ fún wa. ìyá sheik in addition pẹ̀lú ikọ̀ tí Abu Khadija sọ. ìwọ mo rí pé lecture tẹ fún wa bíbá yìí sìn. to be sincere to you there are a lot of people tó ṣe wọ́n máa ń lọ sí hajj tó ṣe pé wọ́n kàn máa ń lọ láì mọ kankan. and eh, ó níyàn tó súnmọ́ mi tó ṣe pé òun náà lọ hajj onítọ̀ yẹn kò sí kankan tó mọ̀ ń pọ̀. ni wọ́n ṣe ní ká ṣe nǹkan báyìí gbogbo orú nǹkan báyìí a máa tara wa jí lórí rẹ̀ kó fi jẹ́ pé àdánwò ńlá ni ná because àwọn àfáà tí wọ́n bá wà nínú group yẹn ló yẹ kí wọ́n mójútó gbogbo orú nǹkan báyìí torí áàjì kan bẹ tí mo lọ ní nǹkan bíi twelve or fifteen years ago gbogbo àwọn oníṣòwò yẹn àwọn obìnrin oníṣòwò yẹn ni wọ́n ń lọ wọ́n mọ kankan nípa ẹ̀sìn but mo kàn rí responsibility ńlá lélẹ́yìí jẹ́ fún mi gbogbo yẹn jókòó mo ṣàlàyé ọ̀rọ̀ fún ọ gidi alhamdulillah wọ́n change ká tó dé but àwọn míì ń bẹ tó jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń kó wọn lọ owó tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn ni wọ́n ń fojú sí kò ṣe aburú ńlá ni aburú ńlá ni kọ́nà ń kó ayọ̀ ni. yà ṣe ó ní ọ̀kan náà tó súnmọ́ mi tó ń sọ tó pé wọ́n ń sọ tí mò ń gbọ́ pé bírò ń sìn tí ọba wà ní Kaaba. aṣọ tí is it aṣọ kaaba so wọ́n máa ní àwọn tó máa ń ṣe yálà bí yẹn pé tí o bá gé ń bẹ̀ so tí o bá fi ṣe hmm. eh, anything tí o bá fẹ́ ṣe bùkátà actually onítọ̀hún yẹn somebody that is very close to me but mo kàn forúkọ bó láṣìírí ó wá fẹ́ jẹ gọ́vnọ̀ okay. but ọlọ́run ò fún ṣe ìsọmọ up till now ó súnmọ́ mi dáadáa kódà mo ní nọ́mbẹ̀ lọ láti lè bá a sọ̀rọ̀ so mo each time tí bá ti rọ́ọ̀tì kínní yẹn because ọ̀rẹ́ tí wọ́n sọ dáàdì mi náà ń sọ̀rọ̀ yẹn pé ìgbà tí lágbájá lọ ìkan tó sọ fún òun lè pé òun gé òun ṣáà ń tra láti gé kínní yẹn ó sọ sí láti gé díẹ̀ ń bẹ̀ so ìròyìn bẹ́ẹ̀ ìsìn mo sì ní contact pẹ̀lú ẹ̀ ṣé mo lè pè láti sọ aburú tó wà ń bẹ̀ yẹn fún. bẹ́ẹ̀ni inṣàlá. bẹ́ẹ̀ni subhanallah aksan hana wakta salat adhin ẹ máa pín ẹ máa pín ìtọ́ra àpè wọn ní sẹ́wọ́n lè ké mọ́ ọ̀nà lọ. pé àtọ̀ ni ẹ̀yìn ẹ̀ pa méjì apà yẹn the more ẹran tó bá pa ló ní ládá ẹ̀tọ́rí wípé wọ́n fẹ́ kéèyàn da ẹ̀jẹ̀ lẹ́ as much as possible ẹran umura lòun sọ ẹran tamato ẹ̀ ntomin ẹ̀ understand ẹ̀. pápá ẹ̀ iṣẹ́ kọ́sọ́ fẹ́. Abu okay. okay. Okay. Inshallah, the adhan will be made now. When we observe our salat, uh, we come back to collect our passports because we, we may want to change money and all that. So collect our passports and uh, the organizers have some things to give to us to, to chew, inshallah. Ee, <laughs> Allahu akbar, Allahu akbar. Adéjẹun ní ṣáà. Allahu akbar, Allahu akbar. أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا